Odua Foundation. It's the Nest Odua Nimi. This is Prince. Do not forget to subscribe to my channel and turn on the notification and if you don't so I say big thank you. Today I want to talk about Oluwo, the so-called rejected, ejected Fulani herdsmen, the bandit, the rapper, the kidnapper, which Oluwo invited to come to Iwo, have started to unleash terror and pains on Iwo indigenes watch this video and do the analysis. ẹranjẹ oko wá sọ̀rọ̀ yìí wọn ò kí sára wa o ibi tá a ti ń jà fúlàní lánàá ti jáde sí wa nínú oko. wọ́n ń dà wá láàmú nílẹ̀ ìwò lẹ́yìn stadium wọ́n ń dà wá láàmú nílẹ̀ gẹ̀ẹ́ nílẹ̀ ìwò wọ́n ń dà wá láàmú ọ̀pọ̀ wọ́n ní ká lọ ké sọ́jà wá ká lọ ké sí àmì wá báyìí pé àdá ni wọ́n ń yọ sí wa wọ́n ń bàtí ìbọn wọ́n ń bọ oko wa jẹ́ wọ́n ń bo oko mi jẹ́ ó wà lẹ́yìn lọ́nà stadium loko mi wà. gbogbo gbogbo ọmọ ìlú wo àtàgbègbè iṣẹ́ ti ń gbọ́ o èyí tí Rasidi ọba tẹ́lú ní tó dálẹ̀ rẹ òkú ní ṣe ti gbọ́ ní dálẹ̀ nìyẹn o. ọ̀dọ́kìlẹ̀ làwọn báyìí àwọn olórí burúkú bòróró yẹn ni o àwọn làwọn bá o àwọn olórí burúkú bòróró yẹn làwọn bá o alẹ́ bí lè rè wọ́n ní tẹ́lú lóníkàwọn máa bọ̀ wọ́n ní kábíyèsí wò lóníkàwọn máa bọ̀ wọ́n dáná ní gbogbo ọ̀nà kiri lé yẹn iwájú bọ́rẹ́sì wọ́n fẹ́ sáwọn kan pa lánàá níwájú ọ̀nà ibi bọ́rẹ́sì bọ́rẹ́sì òtẹ́ wọ́n fẹ́ sáwọn èèyàn kan pa lánàá níbẹ̀ àti lé wọn gbọ́ yìí ibẹ̀ làwọn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí làwọn báyìí báyìí báyìí báyìí báyìí àbí wọ́n lè rán tẹ́lú lórí káwọn máa bọ̀ bọ́n ṣe ń gba fóònù náà jáwọn èèyàn jìbìtàn jáwọn èèyàn gbé o forest hotel la wà báyìí forest hotel ọ̀nà tó líkì jáde sọ́nà kedele yẹn inú gómìnà la wà báyìí báyìí báyìí ìwo nínú wo jábà gbà. àbí wọ́n lérè wọ́n ní ọba abdulrasidi tẹ́lú lórí káwọn máa bọ̀ ìpàkọ́rẹ́ o. àti gbọ́ ẹyẹ máa gbà wá. ayé máa tàn wá. ayé máa kà wá. ayé The analysis The of Iwo, Oba Abdulrasheed Akabi, believe he is the most wisest and the most knowledgeable king among the kings in the Yoruba land. And he is always boasting that God sent him to the Yoruba race. And if the Yorubas are going towards the right and God instructs him to go towards the left, I believe God does not send him to rule over the people of Iwo by bringing pains on them by inviting the so-called Fulani who have started unleashing their terror on the Iwo indigenous, as you've seen in the video you just watched Hande Oluwo Act is being guided by greed for free cattle or cow during the anniversary that this planning will be given to him and for material things and maybe in future wives. And I believe Iwo people are not going to regret ever having him as their king. leave your comment, subscribe to my channel, give me a thumb up, like, share. See you in the next video. God bless. Odua Foundation. It's the next Odua Nimi. Adura This is Prince. Do not forget to subscribe to my channel and turn on the notification and if you don't so I say big thank you. Today I want to talk about Oluwo, the so-called rejected, ejected Fulani herdsmen, the bandit, the rapper, the kidnapper, which Oluwo invited to come to Iwo, have started to unleash terror campaigns on Igbo English. watch this video i do the analysis. ẹranjẹ oko yín lánàá. ní lánàá ni wọ́n fi ẹranjẹ oko mi ní nǹkan bí aago mẹ́fà bí aago mẹ́fà ó ní kí n lọ ké sọ́jà wá. kí n lọ ké sí sọ́jà wá kí n lọ ké sí. ẹni tí sọ̀rọ̀ ẹni tí bá wa sọ̀rọ̀ ẹni tí bá wa sọ̀rọ̀ yìí wọn ò kí sára wa o ibi tá a ti ń jà fúlàní lánàá ti jáde sí wọ́n ń dà wá láàmú nílẹ̀ ìwò lẹ́yìn stadium wọ́n ń dà wá láàmú nílẹ̀ gẹ̀ẹ́ nílẹ̀ wọ́n ń dà wá láàmú ọ̀pọ̀ jù wọ́n ní ká lọ ké sọ́jà wá ká lọ ké sí àmì wá wọ́n ń bo oko mi jẹ́ ó wà lẹ́yìn lọ́nà stadium loko mi wà. gbogbo gbogbo ọmọ ìlú wo àtàgbègbè iṣẹ́ ti ń gbọ́ o èyí tí Rasidi ọba tẹ́lú ní tó dálẹ̀ rẹ olúwo ti èwo iṣẹ́ ti gbọ́ ní dálẹ̀ nìyẹn o. ọ̀dọ́kìlẹ̀ làwọn báyìí àwọn olórí burúkú bòróró yẹn ni o àwọn làwọn bá o àwọn olórí burúkú bòróró yẹn làwọn bá o alẹ́ bí wọ́n lè rè wọ́n ní tẹ́lú lóníkàwọn máa bọ̀ wọ́n ní kábíyèsí wò lóníkàwọn máa bọ̀ wọ́n ń dáná ní gbogbo ọ̀nà kiri ilé yẹn iwájú bọ́rẹ́sì wọ́n fẹ́ sáwọn kan pa lánàá níwájú ọ̀nà ibi bọ́rẹ́sì bọ́rẹ́sì hotel wọ́n fẹ́ sáwọn yẹn kan pa lánàá níbẹ̀ àti lé wọn gbọ́ yìí ibẹ̀ làwọn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ibẹ̀ làwọn báyìí báyìí báyìí báyìí báyìí àbí wọ́n lè rán tẹ́lú lórí káwọn máa bọ̀ bọ́n ṣe ń gba fóònù náà jáwọn èèyàn jìbìtàn jáwọn èèyàn gbé o forest hotel làwà báyìí bí forest hotel ọ̀nà tó líkì jáde sọ́nà kedele yẹn inú gbóòbẹ̀ làwà báyìí báyìí báyìí ìwo nínú wo jábà gbà. àbí wọ́n lérè wọ́n ní ọba abdulrasidi tẹ́lú lórí káwọn máa bọ̀ ìpàkọ́rẹ́ o. ayé ayé ayé ayé ayé The analysis The Oluwo of Iwo, Oba Abdulrasheed Akabi, believe he is the most wisest and the most knowledgeable king among the kings in the Yoruba land. And he is always boasting that God sent him to the Yoruba race. And if the Yorubas are going towards the right and God instructs him to go towards the left, I believe God does not send him to rule over the people of Iwo by bringing pains on them by inviting the so-called the Fulani who have started unleashing their terror on the Iwo indigenous, as you've seen in the video you just watched Hande Oluwo Act is being guided by greed for free cattle or cow during the anniversary that this planning will be given to him and for material things and maybe in future wives. And I believe Iwo people are not going to regret ever having him as their king leave your comment, subscribe to my channel, give me a thumb up, like, share. See you in the next video. God bless.